الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آمين أنت إذا نشروا من ẹ̀nà ni tó ní ṣe pẹ̀lú ìwà rí lébà náà ṣe nù ẹ̀sìn wa ẹ̀sìn wa ni. Àníbà Muhammad sallallahu alaihi wa sallam bọ́lọ́n ṣe ròyìn òun ló pé jù níjọsìn òun ló pé ní. Ni ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run yẹ pé ní wà innaka la'ala khuluqin azim á ìrẹ́ Muhammad ìrẹ́ ni wà rẹ̀ dájú. àbábájọ́ ọmọ lẹ́yìn ẹ̀ sáà náà fi jẹ́ tó da táàbí dẹni tó da gbogbo aspect ibi táwọn ibi ti da ìlànà ìgbọ́dọ̀ tẹ̀lé lórí ẹ̀. lè pé bí a da níjọsìn táǹsì náà dáadáa tàbá da láti sọ́kàn tí mo ní wá da inú tí ó yẹ kí a tó da nínú òun náà ni wá wa kódà gan-an láwùjọ tá a wà yìí ìwà ní àwọn èèyàn kọ́kọ́ máa bùkátà kan rí lára ni ẹni tó bá gbọ́ nǹkan nínú ọ̀pá ah, lágbájá yìí ó gbẹ́sìn yìí ó ń ṣe súnmọ́ ìkọ̀ṣẹ́ fídíà ẹni tó bá gbẹ́sìn yìí ló gbẹ̀yìn ṣùgbọ́n yẹn láwùjọ tó ń fẹ́ wò ni pé ìwà wo lọ fi ń bá wọn lò ìwà ṣe kókó tó yẹn ló fà tá a bá sọ̀rọ̀ tàwọ́fẹ́dì gbà kan ká sọ̀rọ̀ fíkì gbà kan ká tó mọ́rọ̀ wà náà lẹ́kọ̀ọ́ kan tó mọ́ sọ̀rọ̀ náà gbogbo ẹgbẹ́ kúnra wọn tó bá kúnra wọn láti mọ ọjọ́ mùsùlùmí gidi. ìwà tí àwọn amẹnubalẹ̀ nínú àwọn àwàkà tí ò dá ọmọ ìṣẹ̀lẹ̀ láwùjọ ni pàápàá jùlọ láàrin ẹ̀yin tẹ́jọ́bìnrin kí ni wà náà òun náà ni àlìgíbà ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ìwà burúkú ni ìwà tí ò dá ni ló jẹ́ pé ní ẹni tí mọ̀ ń bẹ́ ń bẹ̀ ó kéré pàápàá jùlọ gẹ́gbẹ́ ti sọ láàrin ẹ̀yin obìnrin ọlọ́mọba sọ́nà àtàlà kò sì ròyìn ìwọ̀n sọ̀rọ̀ yìí kò ròyìn dáadáa torí pé ike máa ń dàárín àwùjọ rẹ̀ bákan náà etí ń júwe pé ìgbàgbọ́ òdúró déédéé nínú ọkàn èèyàn ni. nínú iṣẹ́ tí aburú nínú iṣẹ́ aburú kẹ́nu máa ń ṣe òun ni. ẹni pàdébà ọmọkùnrin àsọlá inú hadithi kan nígbà tí ń ṣe wáàsí fún muhammed jabal tí muhammed ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ anábìndalóhùn ó wá dá àárín kan àníbi wa sọ pé ní kó fa àláìka haaba eléyìí tí mo gbá mú yìí ìlọ sọ́ra fún dáadáa. Mu'adh ibn Jabal radiyallahu anhu wọ́n sọ fún ẹ̀kọ́ ní àá ah, ṣé n táàbí ń sọ̀rọ̀ sí ẹ̀rọ tó wá torí ẹ̀ mọ̀ jẹ̀wọ́n yà ní ànáyìn ní àá. Ah, ọ̀pọ̀lọpọ̀ mélòó mi tọ́ọ̀rì nínú iná lọ́jọ́ ìgbẹ́ni àlùkìyàmù kò sí nǹkan kan ló fa ju àwọn ọmọ lọ. nínú iṣẹ́ tí wọ́n ń fa wọn ṣe tí ò dáa ó ní ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ní wa inna al-abd èèyàn la yatakallamu bil kalima yóò máa sàwọn ọ̀rọ̀ kan jáde lẹ́nu min sakhatillah kẹ́ẹ̀kọ́rọ̀ yìí ọ̀rọ̀ tí ó lè fàbínú ọlọ́run ni láyé olùkí láàbàlà òun wá tiẹ̀ ní kàkún kankan yóò tó máa sọ ní sọ̀rẹ́ mi wọ́n tó máa fi sáwàdà wọ́n tó máa pé tó ń sọ yẹn nítorí lè fàbínú ọlọ́run ni. yáwé bí a fi jahannam pé kọ́rọ̀ yìí ló sì ju sínú jahannam nísàlẹ̀ sàlẹ̀ rẹ̀ ìgbà tó yẹ ti sọ àwọn olùkọ́ àwọn tẹ́fà jẹ́ àwọn sọ̀rọ̀ ni tọ́sí mọ̀ pé mọ́ ẹ̀ ṣe ń sọ ń fà bínú ọlọ́run nínú rẹ̀ ní mọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn wa. ọlọ́run bọ́ bá lẹ́kíọ́lá ó wọ́nà wa ìgẹ́sì irú nǹkan ó kìlọ̀ fún wa lọ́nà tó le gan. ọlọ́run ní. wàláyé tábà àdókùn bá àdọ́ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yóò máa sọ̀rọ̀ apá kan mi yóò máa sọ̀rọ̀ apá kejì lẹ́yìn. ayuhibbu ahadukum an ya'kula lahma akhihi mayta. ọlọ́run ní ṣé ẹnìkọ̀ọ̀kan yín ó fẹ́ jẹ ẹran ọmọ ẹ̀yà rẹ̀ ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí àbẹ́dẹ̀ ẹgbẹ́ rẹ̀ tó fẹ́ jẹ ẹ̀ mẹ́ta lókù ni ìtàkì mẹ́ta ní nǹkan tó kúkú jí fàtàdù ẹ dákun èèyàn sáà máa ń jẹ́rìí èèyàn gẹ́tí ò bá kú àìjẹ́ kátó àtòkò ti kú kalẹ̀ nítọ́lọ́ ń fi ká máa sọ̀rọ̀ yẹn lẹ́yìn tó fi wé ni ọlọ́run ní akari ìtumú ẹ̀yìn gẹ̀ òfẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ lè jẹ́rìí èèyàn ló kú pé bíláyè gẹ̀ ẹ lè jẹ́ kátó àtòkò ló kú akari ìtumú ẹ̀yìn náà ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọlọ́run ní ẹni tí ń jẹ ọmọ ẹ̀yà rẹ̀ kò tún wá jẹ láàyè tó ti kú kalẹ̀ sí rùn. kí lọ́lọ́run bí òun náà ni pé ìmọ̀ sọ̀rọ̀ yẹn tó burú ni ọlọ́run ká jìnà sí. náà àlọ́lọ́ Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Muslim anábìwájẹ́ ká mọ̀ ẹni tí ń ọ̀rọ̀ ẹ̀yìn àdìsí kan fẹ́ pé ó fẹ́ dàbí ta lè pè ní definition fún ìtìjọrọ ẹ̀yìn. àníbà àbọ̀dọ̀ sọ́lám ó sọ fún ọ̀sán àbà pé ní àtẹ̀dẹ̀rú náà mọ̀lẹ́síbá ìdí ẹjẹ́ ẹmọ tí ń jọrọ ẹ̀yìn kọ́ ló lọ Allahu rasúlù àlàm. àwọn sọ àbà ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lónà àmọ́ tọ́lọ́ bá tánìbà ti gbọ́rọ̀ wọlé fún wọn báyìí àti ìwàpálẹ̀ ìfẹ́ ṣàlàyé ẹ̀ fáwọn ọmọ. Àníbi wa ni Zikiruka àkọ́ kábímọ̀ ẹ̀yẹ kọ̀rọ̀. Ọjọ́ tó bá ti mẹ́ńṣàn pa ọmọ ẹ̀yà rẹ̀ kì tí ò fẹ́. Ṣé pé wọn náà lè fẹ́ kó gbọ́? Ọ̀rọ̀ yìí nìyẹn o. Ṣé pé ẹni tó bọ́ ń bẹ kéré láwùjọ pàápàá jùlọ ẹ̀yin obìnrin? Wọ́n bá ti sọ̀rọ̀ ọmọ ẹ̀yà rẹ̀ lẹ́yìn ìtọ́ lè fẹ́ kó gbọ́ tọ́ wa ń sọ ó ti dọ̀rọ̀ ẹ̀yìn tí wọn sábà wá bẹ̀rẹ̀ pé ní afárọ̀ àìta ìǹkanà fi ákìmọ̀ àkùn tó yẹ pé tí ń sọ yẹn wà lára rẹ̀ wá ń kọ́ báyìí àbí tí bá ń jẹ́ pé òkúrọ̀ ni má tó ló kúrọ̀ hmm? tí bá tó ló tó yẹ pé lọ́nà ní ní máa ń pa tó yẹ náà mo ti sọ̀rọ̀ lẹ́yìn tí bá kó lọ́daràn tó yẹ kọ́ daràn náà ni. ànábì ni nkánà fi máa tàkùn tó yẹ pé ntí ọ̀pẹ̀ yẹn ntọ́ sọ́npa rẹ̀ ntọ́ wà lára rẹ̀ ni fàkọ̀dìgìtàwù fàkọ̀dìgìtàwù yẹ pé tó wà lára rẹ̀ ni ntọ́ sọ́npa rẹ̀ ó ti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn náà ni wọ́n lámì àkùnfì káìpé nǹkan yóò wá sí lára rẹ̀ o fakọ́dí báṣtáwò ó ti parọ́ mọ́ ẹni ẹ̀tọ́ wá wọ́ọ̀sì ìyẹn tó wà lára rẹ̀ àbí n tó ṣe tọ́wọ́ ń sọ̀rọ̀ lẹ́yìn tọ́wọ́ ti fẹ́ kó gbọ́ ọ̀sọ̀rọ̀ lẹ́yìn ẹni tó àti àǹsọ̀ tí ò sí lára ẹni ẹ̀tọ́ yẹ pé tó wọ́n tó ń pamọ́ ọ̀tún sọ lẹ́yìn ọ̀tún yẹ pé rọ́lọ̀ tó wá ń pamọ́ ìyẹn ló wá wọ́ọ̀sì jù so ìwà yìí ìwà tí ò dáa ni tó sì kọ́mọ̀ láwùjọ títí wọn ń ṣẹlẹ̀ láàrin obìnrin tó pọ̀ jù a gbọ́dọ̀ dẹ́kun rẹ̀ a gbọ́dọ̀ jìnnà sí a gbọ́dọ̀ kọ̀ fáwọn èèyàn kan jìnnà sí kọ́ ẹ̀ pé gbogbo ọkọ̀ tó yìí sábà ti jókòó ọ̀rọ̀ ìkẹlẹ̀ àdá lẹ́nu wa a máa sọ. So. bó yẹ pé nítọ́rọ̀ yìí bá lu síta ẹ̀mọ́ ká àwọn ah, ọmọlágbájá náà wà ń bẹ̀ àánú ò ní í fẹ́ kán máa la wà ń bẹ̀. bákan náà kábòrò pé ní ọmọ ìyá wa àwọn nǹkan tó yẹ ká sọ lára rẹ̀ pọ̀ jẹ́ bá níbi ti sọ. ànábi ní fàyín náà dì má àkùn ànábi ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ìyá yín ìwọ̀ ló jẹ́ kẹ́ dálẹ̀ kí wàá dẹ̀jẹ̀ nìkan kẹyìn tìbí mo pa mo kàn yẹn jẹ ni wa mo wàá làkùn àbówó yín tìbí mo kàn sí tiẹ̀ ni òkè bẹ́jẹ̀ rẹ̀ bó ṣe jẹ́ ìwọ̀nyí náà ni owó rẹ̀ náà àgbọ̀dọ̀ jẹ́wọ́ ọmọ làkejì wa náà tí ó tọ́ òkè pa ọ̀sì jẹ́wọ́ rẹ̀ lọ́nà tí ó tọ́ alẹ́bìnrin wa àrọ́ ọ̀dọ̀kùn personality ẹ̀ náà ọ̀gbọ̀dọ̀ bàjẹ́ a nínú ọ̀nà tí èdè pàṣẹ yẹ kó bàjẹ́ ìjọmọlúwàbí yẹn òbí kéèyàn máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn náà tí ò dáa. àdéhùn gbogbo kátà kárí aleikum haramun ìwọ ló jẹ́ fún yín. so eléyìí nítorí kí a kíyèsí torí pé ètò lè fa ìyà níwájú ọlọ́run anábà muhammad sallam sọ fún anú hadithi pé yá máa ṣára man amana bil lisani ó pẹ̀yìn tí ẹ gbàgbọ́ lẹ́nu kí a sọ pé olùgbàgbọ́ ni wá wàlámù yadkhulul ìmánu qalba ṣùgbọ́n tí gbàgbọ́ yóò ti jòkó nú ẹ̀mí gbogbo aláṣẹ máa sọ wọn pé ní ìgbàgbọ́ òun ni tó jòkó nú ẹ̀mí wa tá a sọ jáde lẹ́nu táwa ń ṣe níṣẹ́ àníbi ní gbogbo ẹ̀yẹ tẹ́ gbàgbọ́ lẹ́nu ṣùgbọ́n tí gbàgbọ́ yóò ní tí ìjòkónú ẹ̀mí látàkì tábùlì mùsùlùmí ẹ̀mí máa sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn láìda ẹlẹ́mìnà ọ̀kẹ́ tìbí ti kẹfẹ́rí alẹ́sọ́ ti kẹfẹ́rí náà ò dáa ṣùgbọ́n aburú yóò wá wọ́ sí jù tó bá jẹ́ ti mùsùlùmí là ń sọ. wà látẹ̀tẹ̀bì àwòrán tìhìn ẹ̀mí máa tọ pẹpẹ wọn mo fẹ́ mọ mo fẹ́ mọ ogun tó tọ́jú mo fẹ́ mọ tó dùn àti lágbájá pọ̀ ẹ má máa tọ pinpin mùsùlùmí ẹgbẹ́ yín fàínà mọ̀nìtàbà àwòrán tìṣin torí pé ẹni tó bá ń tọ pinpin agbègbè àṣírí èèyàn kan yẹtùbà Allahu àwòrán ta ọlọ́run ló fàṣẹ náà bò lọ́rọ̀ rẹ̀ mọ́ àmọ́ àwòrán ta fi ọlọ́run bó wà sáré ẹni tó lọ́run bá dúró sọ pé pé ọlọ́run dá ṣe rí ẹ̀ fàyè ògùn tí ń bú ọlọ́run yẹ pẹrẹ ọlọ́run yẹ yẹ. ṣùkárùn máa tọ́ pé ẹ̀yẹ ní tí ń ka ẹ sí bí àǹkan tí ń ṣe pamọ́ sí wa abáfẹ́ mọ́ tó láti ìyẹn ò dáa fún ìlágbéyà kí ló pẹ́ yàtọ̀ ẹ̀kọ́ kí ni àṣírí tó fi sọ́wọ́ yín tí ò bá mú ni ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run táṣírí tiẹ̀ náà ọlọ́run sì yẹ̀yẹ̀ rẹ̀ bákan náà àníbi káàmù sọ̀rọ̀ ara wa lẹ́yìn ìyẹn lẹ́yìn áfírí pé ìgbàgbọ́ òtí ìjòkó nínú ẹ̀mí ẹni tí bá máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn tó bá ti pọ̀tẹ́ǹtì kan báyìí tí mo sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn láì dá ìtọ́tún aburú jù ni kó jẹ́ ọmọ ìyá wa mùsùlùmí ìtọ́tún aburú jù ẹ̀ ń bá ti opportunity bá pé ọ̀rọ̀ ọkọ rẹ̀ náà ni ó mọ̀ dálẹ̀ torí bí ìbálẹ̀ sọmọ àti ó ní ìsọ̀rọ̀ bí ẹ bá ti ń súnmọ́ así ní ìsọ̀rọ̀ lẹ́yìn ìyẹ̀yìn tí ẹ bá ń sọ bẹ́ẹ̀ ni ó sì máa wọ́ sí i kábẹ́rù ọlọ́run pé ọlọ́run àṣàánú àtàlá fẹ́ irú nǹkan báyìí. Nàm tó wá pé ìsọ̀rọ̀ lẹ́yìn yẹn tó wá ń la bí òfófó lọ ìyẹn tó burú. Ìpàdé bí ń jọ kan ó ń rí kọjá lọ. wọ́n wá ń sọ fún àṣọ àbàtọ́jọ́ lọ pé sáré méjì yìí tẹ́wọ̀n yìí àwọn tán ń bẹ̀ ń bẹ̀ ń jìyà lọ́wọ́ ọlọ́kẹ̀fẹ́ ànẹ́bí ó sì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ànẹ́bí ní ọmọ yóò àgbàbá ní ìkẹfẹ́rì ìkẹfẹ́rì àkẹbẹ́rì ní tó fọyà fún wọn kìí ṣe ìkan ńláńlá kan náà ni ó kìí ti pọ́ sẹ́bọ̀ ṣùgbọ́n àwọn kẹ̀kẹ́ wà tó yẹ ká mójútó nígbà tó wà láyé tán mójútó tó wà ní ṣe. àmọ́ àdúgbò mọ́ bàkánà láàyè sáńsì òmìn bá òlè àmẹ́bí nìkan nu wọn tó bá tọ̀ kì í mọ́ra ní tó fàyà fún nìyẹn o. nínú rìwáyà mi àní tó ń pé tó bá tọ̀ láàyè sẹ́tì kì í para mọ́ ẹ̀rù pé wọ́n dẹ̀ ń sùn fẹ́ni máa tọ̀ láàrin àwọn èèyàn. وأما الآخر إواري كجفا كان يمشي بالنميمة بين الناس ó máa ń ṣòfófó káàkiri ní máa sọ̀rọ̀ àwọn èèyàn lájà. ọmọ ìyá sọ̀rọ̀ lẹ́yìn lẹ́yìn òfófó torí ẹni tá a sọ rẹ̀ aṣọ lẹ́yìn ni káíkójú ẹ̀ sọ àṣòfófó náà bọ̀ ẹ̀yìn láti máa lọ sọ tó wá ń sọ yìí tó wá ní eléyìí ní tí ò bá mu ni agbọ́dọ̀ jìnà sí gẹ́gẹ́ bí mùsùlùmí tó mọ̀ tó wáyé wá sí so ìwà ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn ìwà tó kọ́mọ̀ láwùjọ ni jẹ́ kí ẹni tó bá jẹ́ mùsùlùmí kí ó túnra rẹ̀ ṣe ń bẹ̀ tó mọ̀ ní àlẹ́mọ́sọ ó túnra rẹ̀ ṣe kó jìnà sí àwọn irú àbáyé àdìsí pọ̀ lórí ẹ̀ tí ó sọ̀rọ̀ nípa aburú tó wà ń bẹ̀ nípa ìsọsíwájú ọlọ́run wa sùfánù àtàlà ó ṣàpèjúwe rẹ̀ lọ́nà tí ó wọ́ sí gan oníwà pé à ń jẹ ẹran omi èèyàn tó ti kú kalẹ̀ láàyè ni ìkájínà sí ìsọ̀rọ̀ ẹ̀yìn náà ẹni tó ti wá ṣe lọ́gbà nǹkan yóò da ó lọ́sì fẹ́ ronú kó wà dáa wọ́n ní kí ló lè ṣe a nínú téèyàn lè ṣe ni pé kó tọrọ àforíjì fẹ́ni tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn kí ọlọ́run bá ń ní tí mo ṣe yìí nípa rẹ̀ kọ́lọ́n kó bá ń fi ṣàforíjì fún. bákan rẹ̀ kejì ní al-istihlal kéèyàn kéèyàn lọ bá kéèyàn bẹ́ẹ̀ tó mo ti ṣàìdá sí ẹ má bínú torí kó wà nù hadisi tí mo ń Bukhari gbà wá anábì ni man kanat indahu mazlamatun li akhihi ẹni tó bá ti ṣàbòsí fọ́mọ ẹ̀yà rẹ̀ falyatahallala falyatahallala mini mini ha afọ ni kó yá lọ tóra rẹ̀ lẹ̀ lọ́wọ́ rẹ̀ káípábù sí nǹkan ni a ah, ohun ti gbájú ẹ̀kan fún yín gbogbo ẹ̀tọ́ yẹn kan lọ́nà tí ò tọ́ ẹgbàá káípọ́rọ̀ ni àmùsò ah, fúnfún yín àmùsọ̀rọ̀ ah, yín lẹ́yìn láìda ẹ má bínú fàyínà olè sàfà màdínàrú wàlà dirham min kọ́bìlì àyíwò kàbàlì àkíyí min hasanati torí tó bá dọ̀rùn kò sówó kó yẹ pé dáadáa téèyàn ló ń ṣe láyé tí ò tí ì tó nǹkan tẹ́lẹ̀ ẹ máa gbà fáwọn akẹ́ tó bá di ọ̀run. sàyẹ́lámúyà fún láwọ̀ àṣànà tẹ́ni ọba tẹ̀tọ́ ajẹ́ sá dáadáa ìfẹ́ rẹ̀ rẹ̀ kéré òun tó wá ń ṣàìdá fáwọn èèyàn yìí. a ní ó kẹfà mi ń ṣe yìí á ti àkí fàtó rẹ̀ á ti àlè gbogbo àìdá tẹ́ni yẹn ṣe á kò lè lórí. pẹ̀tọ́ bá ní dáadáa aburú lọ sí kalẹ̀ bóyá ẹ̀kọ́ àwọn àìdá táwọn ènìyàn ṣe àwọn tó sọ yìí àìdá sí lára àìdá tó yẹn sílẹ̀ ní kéèyàn sọ̀rọ̀ yẹn lẹ́yìn kó tó fi bá tiẹ̀ jẹ́ ẹ̀kọ́ àìdá yẹn dìrú lójú. lọ́rùn ó bá máa wọ̀ ọ́ sí i bẹ́ẹ̀ làdí sí mi wá pé àwọn kan tí wọ́n jò kanlẹ̀ tí wọ́n jò kanlẹ̀ wọ́n wà lọ́rùn gbàtánẹ́bí bìnrin sọ̀rọ̀ ẹlẹ́ni tí olówó ni ànábì ni àkẹ́rẹ́ ẹni tó jò kẹlẹ̀ nu ẹni tó jò kẹlẹ̀ lẹ́ni tí yóò ti ṣiṣẹ́ dáadáa ẹ̀mọ̀ bí táyà bá wo tí wọ́n ń jò díẹ̀ díẹ̀ ẹ̀yà tó ti wá sá ìdá fáwọn èèyàn ara ìdá tó lé tètè wọn náà ni kó mọ sọ̀rọ̀ wọn káàkiri láì dá lẹ́yìn so wọ́n máa gba dáadáa rẹ̀ díẹ̀ díẹ̀ yóò máa jò jòjòjò tí ò ní fi ní dáadáa sẹ́mú ẹnu mi wàá ní iṣẹ́ méjì tí ń ṣe káàkiri rèé táwọn ọmọ làgbáyà bá dídí bìkan eléyìí ò bá mú àtàjóbìnrin mùsùlùmí kàtọ̀rọ̀ àti láàrin fún ẹ̀kọ́ àárín wa gómà á sòrò owó ọ̀pẹ́ àwọn sísá ìwòrán ẹ̀mọ́ ìṣe láàrin ara wọn káàkiri ọ̀rọ̀ ara wọn mọ́ ń sọ kájínà sí ìwà tí kò kún ẹni lè ní tó sì kàbùkù ẹni ní gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́mà sọ́nà àtàlá kò sàmì wa. àwọn afáwa ṣàlàyé ìfẹ̀kẹ̀ fún wa tí ó fẹ́ pé ìgbà yẹn tí yẹn bá sọ ọ̀rọ̀ ẹlòmíì kò ní í jẹ́ wípé èèyàn sọ lẹ́yìn láì dání bí ọ̀rọ̀ ẹ̀yìn náà ni ó gbà wá ṣùgbọ́n kò ní í jẹ́ fáì dání torí pé kò ní í laburú lọ níyàn rẹ̀ fi tó nǹkan ṣe. lápèjúwe àwọn abáwa fẹ́nìkan fẹ́ fẹ́nìkan a sì mọ̀ wá kán mọ́ ká súnmọ́ lágbẹ́jẹ́ sísà yẹn ó súnmọ́ ìkílẹ̀ máa ń pa rẹ̀ sọ pé tó ọmọ nípa ẹ̀tọ́ bá sọ bá ń láìsí ń bẹ kí ni ó jẹ ẹgẹ́ bí tá a sọ lẹ́ẹ̀kan tọ́rọ ẹ̀yìn bóyá máa ń bínú òun sì ní fẹ́ kọ́ ọmọ sọ pé òun bínú ẹni tó dẹ̀ wá mọ̀ràn wá lọ́dọ̀ rẹ o gbọ́dọ̀ ṣàlàyé bó ṣe rí fún torí pé ànẹ́bí ní alimusasharu muhammed ẹni tó bá ti wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àmọ́ náà gbé síwájú ẹ̀yẹn ah, títí mo mọ mẹ́ni yìí o ìmọ̀ ìṣe báyìí ìmọ̀ ìṣe báyìí ìmọ̀ ìṣe báyìí òtò èèyàn náà gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run wọ́n yẹ pé kẹ̀kẹ́ wà pẹ̀lú àtẹnìyẹn tẹ́lẹ̀ tẹ́jọ gbọ́dọ̀ ayé ọwọ́ abẹ́ kàkùn èyí tó fi kún tí ò sí ń bẹ̀ wọn ìyẹn ọ̀rọ̀ èyí tó ní rí tí ìyẹn ò lọ ni tí ó wà lẹ́gà ni. a ní arábìnrin kan ṣe Fatima tó fi ń tó kọ́ ìsìnkọ́ fọwọ́ bá nàbí ó wá béèrè àwọn èèyàn kan lọ́wọ́ ẹ̀ àwọn méjì níwọ̀n tó ti kọnu sí kò tí ì sọ pé nam fún un alákọ̀ọ́kọ́ Abu Sufyan ẹlẹ́kẹ̀jẹ̀ Abu Jahm anẹ́bìkí lọ máa ń pa àwọn ẹni à ah, Abu Sufyan sàn lóko ní pálíkà ni o láàmú aláàlá kò lówó ẹ pé ànábì ò sọ̀rọ̀ pé àyùbádà rẹ̀ náà dára kò níwà rẹ̀ náà níta níbi mo ń pa rẹ̀ níta pálíkà ní kò lówó. arábùjá mo ń ṣe à ọ̀pá tó bá fi kọ́rùn báyìí kèére lẹ̀ o ìtumọ̀ pé ní mo ń lu obìnrin gan o ní mo ń lu obìnrin gan o ànábì ọ̀gá tó bá dẹ̀ lè fẹ́ òsámọ́ kò bá dẹ̀ dá o ànábì òtún láti ànábì náà tó fún ní ráàyè mi àwọn tó yìí kọ́nu ti kò ní mọ́fẹ́ wọn àbẹ́bí sọ tí ó mọ̀ ń pa wọn tí wọ́n nígbà tí wọ́n bá gbà mọ́ rẹ̀ lọ́wọ́ ẹni tálágbájá ìpàápàájú lẹ́yìn omi tẹ láìka àjọ ẹ̀kàdá yìí tó dáa ní ìmọ̀fọwọ́ kọ́ yín dájọ́ ẹ àwọn láwọn lágbẹ́jẹ̀ kan náà dájọ́ kí n ṣe èyí tẹ́ ti bá wọn ṣe bó ní à ah, ó lámọ̀ ní ah, o àbí lágbẹ́já fẹ́ yáwó lọ́wọ́ mi kí lẹ́yìn ah, à àyámọ̀sán ni wọ́n o àbíkọ́ àbíkọ́ pálí òkè ẹ̀yìn lẹ́yìn bẹ́ẹ̀ tètè wá máa bẹ́ẹ̀ owó yín o àwọn ará wọ díẹ̀ o tí o bá sì rí bẹ́ẹ̀ àkó táburú ń bẹ̀ dáadáa la mọ̀ wọ́n mọ̀ ẹ̀rí pé yẹn kéé de pé yẹn kàn fẹ́ sọ̀rọ̀ yẹn láìdọ́wọ́ sí sọ́jú dédé tí wọ́n béèrè ní ọwọ́ ẹ̀ lọ. inú ibi tó tún lè lọ tí ò ní jẹ́ pé èèyàn ṣe àìdáfẹ́ nìyẹn sọ̀rọ̀ lẹ́yìn ó ní ìgbà téèyàn bá lọ rìpọ́ọ̀tù yẹn ìran rìpọ́ọ̀tù ẹ̀kẹ́ tó lẹ rìpọ́ọ̀tù ẹ̀ síbì kan bí ọ̀dọ̀ ọlọ́pàá ní àbọ́dọ̀ àwọn èèyàn kan pàápàá jùlọ ọmọ ìfẹ́ láàrin ọkùnrin àtòbìnrin bóyá iṣu wà láàrin wọn ìyàwó náà rìpọ́ọ̀tù ọkọ rẹ̀ àbọ́kọ náà lọ rìpọ́ọ̀tù ìyàwó ẹ̀ rí pé ní tí ọ̀ọ́sọ kò ní ju déédéé ní tí ènìyàn ṣe lọ ìyẹn ọ̀fẹ́ fi ṣàtúnṣe ni torí ẹni tó bá fẹ́ rìpọ́ọ̀tù yóò sọ tí yẹn ṣe àbí nígbà tó dọ́dọ́ adájọ́ ẹni agbájá ṣẹ̀ lápẹ̀júwe wọ́n á ní kí ló ṣẹlẹ̀ ẹ̀mọ́ tó fẹ̀sẹ̀ lẹ̀ ni pé ẹni a máa sọ̀rọ̀ ẹ̀yìn ó kẹsẹ̀ mí náà ni wọ́n ní kí wọ́n á náà mọ̀ tó máa tó kúrò ní kí wọ́n á sọ ń parẹ̀ tó bá ti ẹ̀bẹ̀ pé bóyá ọ̀rẹ́ ẹ̀ kan ni bóyá ládùúgbò kan ni bóyá ní ẹbí ni ọ̀sán tó ṣe bóyá ẹ̀ sì tiẹ̀ ni ọ̀sán tó ṣe bóyá ó lè ní ó jà mí lólè ọ sọ̀rọ̀ ẹ bá wọn torí pé ìní abẹ́ fi tún nǹkan ṣe ọ̀nà yẹn náà tún lè ṣe kíni ó lè lọ. nínú ìtò tún lè lọ tí ò ní jẹ́sẹ̀ tó ta bá jílẹ̀ ló dídí báwọn àwọn àyè kọ̀ọ̀kan àtàwọn kó sí kọ́mọ̀rẹ́ pé a ah, ó lè inú tó wá àtàsọ sí ẹ̀kẹ́ ṣe ká tó mọ̀ dájú ẹ̀sìn ti parí. àníbọ̀ àmọ́fíìsọ̀ sọ́lám ó bá àwọn obìnrin ti bẹ́yà ìmùlẹ̀ ńgbà tó wọnú islam àtọ́tẹ̀ wọnú islam gbà wọn. ànábì ní ẹ gbọ́dọ̀ tẹ bọ́ mọ́wó ẹ sì gbọ́dọ̀ jalè. ìkànnì àwọn obìnrin ti ń jẹ́ hindu bintu otuba rọ̀díàlà àníhà ó ní ẹ̀dá kùnbí tẹ́ ẹ déhùn èyí ọkọ mi àwọn ni ẹ̀kọ́ tó rọ̀kọ̀ ẹ̀lẹ́yìn mi ètè máa ń fèmí àtọ̀ mi ètò ṣùgbọ́n nínú bá rọ́pọ̀ tó ń tí ibi tó fowó sígbà mi mo máa ń mu ẹ̀sìn ní amọ̀jalè tí tí mo rí ẹ̀sìn kò ti jẹlè ànábìnrin tó wáyé pé dèdè ń tẹ níìdì ni tí ò lé dèdè ń tẹ níìdì tẹ ìjẹun ní òkèlè abẹ́rẹ́ àpapàlò tí ò lé èkó tó bá tẹ̀ lọ́dọ̀ adájọ́ gan ó lè lè rọ́ọ̀nù lọ́pọ̀ jẹun lólè tó kéde èdè tó yẹ kó filẹ̀ náà ni ọmú jẹ́mọ́ arábìnrin yẹn ọlọ́kùnrin ọkọ òun ṣẹ̀hí ìtúnjẹ́ ṣẹ̀hí ní àwọn ó lọ ọkọ rẹ̀ but kò dédé sọ ni irú yẹn náà ẹni kò tó burú àbá fẹ́ wọ́ọ̀nù yẹn géèsì àwọn èèyàn kan ìran àfa aládé tí wọ́n fàtàfà nínú ẹ̀sìn náà ọ̀rọ̀ lè bá kẹ́dàpọ̀ ènìyàn ń gbà mí pé lágbájá ẹ ṣọ́ra fún o ìlànà burúkú ní gbé bọ̀ o àbí lágbájá lágbájá ẹ ṣọ́ra fún o ń fẹ́wọ́ o ń jalè o ọmọ yahoo ni o ó wà nù ẹjọ́ kẹgbẹ́ o àwa ń sọ fún ọmọ wa àbọ̀ ọmọ àbẹ́ èèyàn kan ládùúgbò ká kí ló ń parí pọ̀ ṣẹ̀ṣẹ̀ dádúgbò yìí ni ah, ẹ ṣọ́ra fẹ́ ń dé ń bá nìyẹn o ẹni asọ̀rọ̀ àwọn èèyàn níbi. Hmm. kódà àwọn afáàbá débi pé ẹni tó jẹ́ pé bá a bá ṣàlàyé rẹ̀ wọ̀n ní ìmọ̀ àfi nkẹ̀kẹ́ tó wà lára rẹ̀ ó dẹ̀lé mọ́sẹ̀ nígbà mí sẹ́ni tó bọ́tọ́ wọ́n bẹ̀rẹ̀ ní tètè mọ́ àfi ká sọ tó wà lára rẹ̀ bàbá tó ga ń bẹ̀ ń bàbá ṣe kí ni bàbá gíga ń àyè bàbá tí ìkẹ́ bá ìṣẹ̀lẹ̀ gbà ń akàfi ṣe tààrí àfi introduce ẹ̀ fáwọn ẹlòmíì ni a fi defy ẹni tó kẹ́ ní ẹbí tètè mọ́ ni bàbá tẹ̀sẹ̀ ń dùn ẹ̀kọ́ tó bá tó wájú kẹ́ bàbá ẹlẹ́sẹ̀ dúdú àbí bàbá arọ ẹ̀kọ́ lè bínú àbí ẹ̀kọ́ bọ́tẹ́ni tó ń sọ̀rọ̀ fún ìsìnkò lè tètè mọ́ àfikọ́ pé ní bàbá àrọ̀ yẹn àdúrà àpapọ̀ tó ní ẹ̀mẹ́ kì í sọ̀rọ̀ ẹ̀ tó pé ọ̀fẹ́ bu ní kí àwọn èèyàn fi tètè mọ́ lọ́bí kí ni lọ́ fi pé àbí tó bá mọ nǹkan míì táwọn èèyàn lè fi tètè mọ́ ìyẹn lọ bọ̀dọ̀ ọ̀rọ̀ bá kò ní káyọ̀ rẹ̀ gbèsè dàmọ̀ nǹkan ọ̀sán tó wà lára rẹ̀ kan lọ pé àbá afọ́jú tó gbé sálẹ̀ ń bẹ̀rún ẹni káyọ̀ gbèsè dàmọ̀ àìrí ẹ̀kọ́ àbọ̀tọ́ bá déwájú ẹ̀kọ́ lè pe ní àbá afọ́jú ẹni tó ní onífẹ́ mo ti gbàtẹ́ nìkan á béèrè tó àbí tó fẹ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ fún tó fi dé tó fi èyí so àwọn ìwà tó sì burú bá ṣàkíyèsí gẹ́gẹ́ bí mùsùlùmọ́ lóbìnrin mo sọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa pé gbogbo pa ń gbìyànjú ẹ̀sìn àwa tá à ń gbọ́ yé díẹ̀ díẹ̀ la mọ̀ pé yẹn ń gbìyànjú àwọn àwùjọ ògbọ́ yé o tó bá ti máa wùwà dáadáa ẹ̀rí fẹ́ lómi ọmọ kò mọ́ra kódà kó má mùsùlùmọ́ ni ní ó sá ní wà. èyí lẹ́gbàá tó kí àpò lẹ́sìn ìfẹ́lélẹ́ yìí kò ní tó káwọn mi ò ìfẹ́ fẹ́ gbọ́ gẹ́gẹ́ ni ìwà tí ń fi ń bá wọn lò yẹ̀wọ́n nígbà tí ẹni tó wá kékeré wá ń fìyà dáadáa bá wọn lò tí òmùsùlùmí wá ń fìyà tí ò bá wọn lò ẹgbẹ́ yẹn gan àti kábùkù ẹ̀sìn ni ìrìn yìí máa bọ̀ lẹ́jọ́ òfẹ́ tẹ̀sí tẹ́lẹ̀ yóò bá máa fẹ́ rí àwọn aborímọ́bó wa àwọn ṣe kíní kan wọ́n ṣe kíní kan ayé ẹ̀kọ́ ká tún àwa ṣe tọ́lọ̀ ń sọ̀rọ̀ pé ìwọ ni wà rẹ̀ dáa jù nígbà tó ní ìwà rẹ̀ ní bá ti ló da níwà tí kọ́nọ̀bà sùhánù àtàlá tó ṣàánú wa ibi tẹ́ni kọ̀ọ̀kan á kù sí kọ́nọ̀bà sùhánù àtàlá tó mọ́ta àbára kó tún wá ṣe ń bẹ̀ àká náà wá gbìyànjú láti tó wá sí ká máa ṣàdúrà pẹ̀tọ̀ kọ́nọ̀ kó tó tó wá sí torí pé inú òní ìlànà ànẹ́bí ni pé ẹ ẹlẹ́ni mo ń ṣàdúrà pé ìwọ ọlọ́run lọ́mọ ń tọ́yàn sí wà tó dáa lákòótọ́ mi sí wà tó dáa ànẹ́bí asọ́gbà ni pé ọlọ́run wọ́n ti tún mi ṣe tí mo dùn rí báyìí láti jẹ tí wà mí náà dá tí ó tẹ́yìn bá dùn orí tó fẹ́ ìdílé gbogbo tí wọ́n wá dá àyè ó máa lọ bẹ́ẹ̀ tó wà ọ́gìlì tí wà rẹ̀ dá wọ́n ti mọ̀ bá ṣe àyíwẹ̀ kọ́ ni àyíwà wọ́n ti fẹ́ ni tó níwà àwọn tó dùn orí tó lè gbogbo tí wà rẹ̀ dá wọ́n ti pa ti tẹ́gbẹ̀ kan bákan náà ó ti kàbùkù yẹn nígbà tí yẹn dùn orí wọ́n máa fọ́ mẹ́sìn rẹ àwọn lọ bá mèrí àti kíni àti ṣùkọ́ ìmẹ́ka àbí kìrìtánà àmọ́ bá ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ẹni nípa ọjọ́ tí wọ́n ti á ó sì dórí ó mú rẹ̀ sìn ẹ yẹn ò bámu bámu ṣùgbọ́n ti rẹ̀ sìn lára wa kan rí wa in fact ìwà agbẹ́lẹ̀ kọ̀ fi pẹ́ ẹlòmíì yóò àfi mọ gbẹ̀sìn yẹn lọ́wọ́ yìí káà ah, ní àdébànú sọmọ à ń tajà àjọ ń tajà ní ẹjọ́ ń gbàdúgbò ní àjọmọ́ra wa náà ní ẹ̀ ń sọmọ pẹ̀lú wàárí wà tí òyìnbó dẹ̀ lómi yóò máa gbá ah, àfẹ́ ẹ̀sìn wọn èyí ló kún ẹ níwà yìí o ẹ̀yìn tí ó ti mọ̀ sọ mọ́ ìrọ̀dà ọlọ́ máa وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين